السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد أدعو فون ولوبا أتوكات بيفون نبي محمد صلى الله عليه وآله وسلم أكيوا كويتي بو kọlọ́run subhanahu wa ta'ala kó má sàásán ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore ibi tí adélé ni òun náà ni ètò tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tí a ti sọ ṣáájú bó ti yẹ pé gbogbo àwọn tá a pè lẹ́sẹ̀ ńláńlá yìí náà ọlọ́ọ̀bù olówó wa nínú àánú rẹ̀ ẹni tó bá tó bá gbogbo tá a pè lẹ́sẹ̀ yìí gbogbo ẹni tó bá ti tó bá tó lòun ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́ọ̀bù náà forí jì ẹ bọ́lá bá sọ fún wọn al-Qur'an al-Karim watubu ila Allahi jami'a ayyuhal mu'minun la'allakum tuflihun ọlọ́ni ẹ̀yin mọ̀mìnrin pátá náà lèèyàn ń ṣe ní inú ọlọ́run á máa dùn sẹ́rú tó bá ti túbọ̀ bá ẹni tí wọ́n sọ pé kò dáa yìí àní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀mí túbá náà téèyàn fi ń kú nídìí ẹsẹ̀ kọ́lọ́kọ́ mọ́sá fún ẹnì kọ̀ọ̀kan wa lénìí tó tún tóbi nínú ẹ̀ṣẹ̀ náà láti fẹ́ gbéyàwó tá a mọ̀ sí ẹ̀ṣẹ̀ ọkọ̀ kọlùwà yìí ìmá ṣe ìyá ṣe bàbá mímá ṣe òbí tó bí ní sáyé òfin ọlọ́run lọ subhanahu wa ta'ala a kò fojú lámẹ̀tọ́ kọ́mọ́ kọ́mọ́ takò ti bàbẹ́ kó takò ti yára tàbá sọ àwọ̀ láwùjọ lénìí eléyìí ti di tọrọ fọ́nkálẹ̀ ó ti bẹni tó gbajúmọ̀ bí ìsànà ẹlẹ́ta àwọn fẹ́ pẹ̀rọ alákìísí tẹ̀rọ̀pọ̀lọ́ bá sọ fún akọ̀fà dákẹ́ fa iná lè kí ọ̀tá ń fa al-mu'minin ọlọ́ni ká máa ṣe ara wa létí torí pé bí ìrántí láti máa ra àǹfààní nínú ṣẹ̀rẹ́ Islam òfin ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ó fi àwọn òbí wa àti ìyá àti bàbá ó fi wọ́n sáàyè tó pàtàkì púpọ̀ tábà wọnú Suratul Isra Quran chapter seventeen ayọ̀ twenty three ọlọ́ọ̀bọ olówó wa ń bá wa sọ̀rọ̀ ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. ọlọ́run bá wa ó lóun pa wá láṣẹ àṣẹ ń wá látọ̀dọ̀ òun pa àgbọ̀dọ̀ sí nǹkan kan mí lẹ́yìn òun wa bil walidayni bákan náà àwọn òbí wa méjèèjì ihsana dáadáa la gbọ́dọ̀ máa ṣe sí wọn. ẹ̀rọ ọba olówó wa lẹ́yìn ìgbà tó sọ ọ̀rọ̀ ká sin òun tán ní tó fi tẹ̀lé náà ní ká ṣe dáadáa sóbì àti ìyá àti bàbá lọ́jọ́ kínú Suratu Luqman nígbà tí ọlọ́run bá ń sọ̀rọ̀ fún wa ẹni tí Luqman ní ń ṣe lálàyé fọ́mọ rẹ̀ tó fi gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹgbẹ́ láàrin ọ̀rọ̀ yìí ọlọ́ba ń ṣàlàyé fún wa pé wa nínú a kọ́ máa nìyàn láṣẹ náà ni kọ́ máa dúpẹ́ fún ọlọ́run wa li dúpẹ́ fún mi ọlọ́run bákan náà fi oore fi mọ àwọn òbí tí ọ ọba subhanahu wa ta'ala ó pa pọ̀ pẹ̀lú ọpẹ́ òbí ó túmọ̀ sí yóò mọ̀ pẹ́ dúpọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala torí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu lẹ́ni tó ń sọ pàtàkì ká mọ àwọn òbí wa ká mọ wọn lóbi ká mọ sàpọ́nlé wọn ká mọ ìyapa wọn ká mọ mọ́bànújẹ́ bá wọn abdullahi abbas ń sàlàyé fún wa ó ní sàlàfù àyàtì tábàwọnú kitabul kaba'ir tìmáàmù zahabi àárín àkọọ́lẹ̀ yìí bẹ́ẹ̀ abdullahi ibn abbas ní àyà mẹ́ta nínú al-Qur'an al-Karim nuzilat makarona àyà mẹ́ta káwọn àtúndẹ́gbẹ́ kọ̀ dá wa oníbejì lọ́lọ́run ṣe tó bá ti ń sọ nǹkan kan yóò ní abala a àti abala b wọ́n ní bọ́lá ń ṣe sáyà mẹ́ta kalẹ̀ nìyẹn ọwọ́ aláyà mẹ́tẹ̀ẹ̀ta yìí làtọ́kùbá lómi ní àwa àhìdá bẹ̀gẹ́rì kọrin náà ti yà ọlọ́run ò ní dàkàndà ń bẹ́ẹ̀ bí yàn bá sabala kan tí yóò sabala kejì kò ní jẹ́ tọ́wọ́ bí àwọn àjọ ọlọ́run ayé àkọ́kọ́ ọlọ́run bá pa wá láṣẹ wípé àti ọlọ́ha wa àti ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run tí ò tẹ̀lé ànábì ìtẹ̀lé ọlọ́run yẹn ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀ tó pé méjèèjì lọ́lọ́run papọ̀ ní Al-Qur'an Al-Karim wa ati'u Allaha wa ati'u Rasul àkọ́kọ́ nìyẹn ọmọ ìwé àyè fi tànábì lẹ̀ ká ní tọ́lọ́run la tẹ̀lé nìkan ó láyé tó yẹ kó tí yẹn bá ṣe láàbọ̀ ọlọ́run ní ìgbà ó náà ní gbólóhùn ọlọ́run bá tó sọ wípé anishkoro lè wọlé wa lè dúpẹ́ fẹ́mi ọlọ́run sì fòrè mọ̀ bí náà dọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àkímù sọ́lá wà á tún zaka kímù sọ́lá ẹ máa kírun ẹgbẹ́rún dó wà á tún zaka ẹ yọ zaka ẹni tó bá jẹ́ kó gèdè ẹ̀rùn ní kí tí zaka bá wọ dúkìá rẹ̀ tí ò bá yọ ẹ̀rùn rẹ̀ ò ní sàǹfààní tó yẹ níwájú ọlọ́run bẹ́ẹ̀ náà lẹ́yìn tí bá ń dúpẹ́ fọlọ́run tó forí mọ ọlọ́run tí ò bá forí mọ bí ẹ̀ òun náà wúlò níwájú ọlọ́run ẹ kó yé wa wípé àṣẹ máa dúpẹ́ fún àwọn òbí wa àṣé ká máa ṣàpọ́nlé wọn ká bàbàrà wọn nínú ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ nínú àdìsí tàbí bákẹ́rọ̀ radiyallahu ta'ala anhu tó wà lákọ́ọ́lẹ̀ lọ́dọ̀ Imam Bukhari ọlọ́nìbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó dojú kọ àwọn sọ̀hábà ànábì ni ala unabbi'ukum bi akbaril kaba'ir ànábì yẹn sàábẹ̀ ẹ̀tẹ́ ti yín ẹjẹ́ kí n ṣàlàyé fún yín àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá níwájú ọlọ́run nígbà tánábì ó sọ ànábì ni ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tó jẹ́ṣẹ̀ tó tóbi jù al-ishraku billah òun náà ni máa mú orogún pọ̀ mọ́ Ọlọ́run nígbà tó ti ṣáájú ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀wò wà òkú kò lè wà lédè mímọ́ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá nínú ẹ̀ṣẹ̀ tó tóbi púpọ̀ níwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kílódé ń ṣàlàyé fún wa ẹni tó ṣàlàyé fún wa ni pé àṣẹ àwọn òbí wa méjèèjì nínú àwọn tàbílọ̀ máa ṣàpọ́nlé nínú àwọn tàbílọ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu ni nínú hadithi ti Abi Bakra láàyè mi nínú Sunani Abi Dawud àti Ibn ó lànà ìbò Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé fún wa pé kéèyàn ṣàyàṣe bàbá nínú ẹ̀ṣẹ̀ tó lè sọ yẹn dé ní ìyà ọlọ́run iná ló wà ọlọ́run mi máa mi ń fẹ́mi ajdaru an yu'ajjala li sahibi al-uquba arábìnrin kò sẹ́ṣẹ̀ kan tó jẹ́ pé ẹni tí bá ń ṣerú ẹ̀ṣẹ̀ yìí ó ti fọwọ́ ara rẹ̀ fa kíyà ọlọ́run wọn jẹ́ ní kíákíá kọ́lọ́ bó fìyà jẹ́ ní kíákíá arábìnrin kò sẹ́ṣẹ̀ kan tó lè fa kíyà ọlọ́run minel bagi tó ju kéèyàn máa kọjá àlà lọ wàkọ̀ tí àti rahim àti okùn bí ẹ̀ kéèyàn máa bí. ẹ gbé nínú àkọ́kọ́ pé yẹn ń gbókùn bí ibi tí ibi ti bẹ̀rẹ̀ náà lọ́dọ̀ bàbá àti ẹni. ó túmọ̀ sí pé inú ẹ̀ṣẹ̀ tó yẹn lè ṣẹ̀ tí ó fi tètè rí bínú ọlọ́run láyé ń bí kó tó lọ jẹ̀yà lálùkìyàmà ó náà ni kó máa ṣẹ̀yà kó sì bàbá ẹ̀. torí ẹ̀ làwọn ibà Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàlàyé fún wọn wala yantiqu anil hawa anábìyí sì ni Ànábì ń ṣàlàyé fún wa pé téèyàn bá ṣe bàbá èèyàn àbó ṣe màmá ẹ̀ tó fọwọ́ adi pé wọ́n wá ṣèpè léèyàn nínú tí wọ́n mọ̀ nínú èpè tí wọ́n ṣe léèyàn lórí ni kọ́lọ́kọ́ mọ́ṣáláyé sànù fún wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún anúni hadith ti Abi Hurairah radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bá ṣe rí lákọọ́lẹ̀ lọ́dọ̀ Imam Abu Dawud àti Imam Tirmidhi wọn lánàá bí sọ salafu da'awatin mustajabat la shakka ní ìpè mẹ́ta kan bẹ àdúrà mẹ́ta kan sì ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí títẹ́wọ́ gbà ní níwájú ọlọ́run kò sí iyèméjì mẹ́ nígbà tánábì wa ń kà lọ ànábì wa ní wa da'watul walid bẹ́ẹ̀ náà ni àdúrà tàbí pè tí òbí bá ṣẹ́ lórí ọmọ ẹ̀ èpè tó bá ṣẹ́ wa da'watul walidayn ala waladihima èpè tóbi bá fọmọ ṣẹ́ eléyìí fi yé wa pé àwọn òbí wa àyè àpọ́nlé àyè pàtàkì òní wọn wà lọ́dọ̀ wa nínú àkọọ́lẹ̀ mi anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onírédọ́lọ́ ìfìrédọ́lọ́ àlèdè inú ọlọ́run máa yọ síyàn ọlọ́run máa dùnnú síyàn tóbi ẹ̀ bá ti ń dùnnú sí ọ̀ṣọ́kìtìlá ìfẹ́ ṣọ́kìtìlẹ́wà àlèdè ìbínú ọlọ́run ó ń bẹ ó rò papọ̀ mọ́ bínú òbí náà lókùrú ìgbà tí kìí bá ti sẹ́ni tó bẹ̀rẹ̀ ń bínú sí òun náà ni fún wọn ni kò yàpọ̀ ọlọ́run àbí nǹkan kan nínú òfin ọlọ́run nínú ọ̀dà ọlọ́run òun ni ni kò dá kọjá tó bá ti dà báyìí falatọ́ àtà àní tẹ̀lé wọn lórí ilé àyíká táyì ti tẹ̀lé obìnrin nìyẹn táyì ti gbọ́rọ̀ sún wọn lẹ́nu nìyẹn tá a bá ń pa wá láṣẹ nǹkan tó takò lànà tọlọ́hun tó takò lànà tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam láì sílẹ̀ àyè àpọ́nlé àyè ọ̀wọ̀ òun ló bí wà nínú ẹ̀sìn torí ẹ̀ lànà bíwá Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàlàyé fún wa nínú àkọọ́lẹ̀ mi lọ́dọ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu pé ẹni tó bá bóbi ẹ̀ láyé tí ò tàtàrà àwọn àlìjẹ́nà anábìrin ah, kò mọ̀ bọ́sù fún un lànà bí sọ fún wa náà àdéhùn yẹn anábìrin rógìmọ̀ àǹfọ̀ọ́ rógìmọ̀ àǹfọ̀ọ́ ànábì ní ẹni bẹ́ẹ̀ ni ìyẹpẹrẹ mọ́ ni ẹni tí ọmọ bọ́ sí fún ni ẹni tí ọmọ ní ríbi dé sí náà mọ́ ni ẹni tí ò wúlò ni wọ́n ní ta ni ìwà ànábì sallallahu alaihi wasallam ànábì ní ọ̀nà ni man adraka walidayhi ẹni tí ó bá bàbá àti ìyá rẹ̀ tó bá wọn láyé ànábì ní fadakhala an-nar ó iná látara wọn òun ò rí sí àlùjánnà ṣe torí ẹ̀ pé nínú ọ̀lànà tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala nínú súnà àtànábà muhammad sallallahu alayhi wa sallam èèwọ̀ ni àkẹ́kọ̀rọ̀ sí ìyá ẹni àkẹ́kọ̀rọ̀ sí bàbá ẹni lẹ́nu lókùrú ìgbà tí kì í bá ti ṣe kútakúta ọlọ́run torí ẹ̀ lànàbà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́bi ṣàlàyé fún ọjọ́ tí wọ́n bí léèrè pé ta ló yẹ ká ṣe dáadáa sí jùlọ ànábì ìyá ẹni ni wọ́n tó bèrè lọ́wọ́ rẹ̀ ta ló yẹ ká ṣe dáadáa sí jùlọ ànábì ni ìyá ẹni ni ànábì wa sọ̀yà lẹ́ẹ̀mẹ́ta ànábì wa ni bákan náà àti bàbá rẹ̀ kí lélẹ́yìn kọ́ àṣẹ pàtàkì òbí wa dáadáa gbọdọ̀ máa tọ̀dọ̀ wa bọ́sọ̀dọ̀ wọn ni aburú kankan ò gbọdọ̀ tọ̀dọ̀ wa bọ́sọ̀dọ̀ wọn torí àlànà bí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi ṣàlàyé fún wa náà hadith ti abdullah ibn amr ibn al-as radiyallahu ta'ala anhu anabi ni minal kaba'ir an yashtuma ar-rajulu walidayhi anabi inú wa ẹ̀ṣẹ̀ náà ni kéèyàn máa bú òbí ẹ̀ kéèyàn máa yọ sún tètè kó máa bú òbí ẹ̀ wọn á bẹ̀ lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ anabi ní sallallahu alayhi wa sallam yashtumu rajul nígbà téèyàn bá bú ẹnìkan yìí sàgbàlagbà ni àbí ìyá ẹnìkan lèèyàn bú àbí bàbá ẹnìkan fa yashtumu abahu wa umma tẹ́nìyàn wá dá padà fún yàn èèyàn ti bú bàbá àti ìyá tèèyàn náà ni tó túmọ̀ sí pé tá a bá là ń pọ́n ìyá wa lé à ń pọ́n bàbá wa lé tá a bá tún déta náà ká mọ́ ká mọ́ sàpọ́nlé ìyá oníyá àti bàbá oníbàbá náà ká mọ̀ bá a mọ̀ fọ̀rọ̀ ránṣẹ́ sí wa ká mọ̀ bá a mọ̀ fọ̀rọ̀ ránṣẹ́ láwọn òbí wa nínú ẹ̀kọ́ ìsìn náà nílé wa anábàá Muhammad sallallahu alayhi wa sallam káfíńmọ́ pàtàkì òbí nínú àdìsí ti Jabir ibn Abdullahi radiyallahu anhu àkọọ́lẹ̀ yìí ń bẹ nínú Sunan ibn Majah wọn lára kùnrin kan lọ́ba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́ inna li malan wa walada mo ní dúkìá mo sì lọ́mọ wa inna abi yuridu an yashta'a mali ṣùgbọ́n bàbá mi fẹ́ gbà ju dúkìá mi kí lànà mi sọ fún ó ní dúkìá tó ní bàbá àwọn fẹ́ gbà àná mi ní anta wa maluka li abik àtiwọ àti àtiwọ àti tó ní bàbá rẹ ló ní ọ ó fi mọ̀ pé eléyìí ń ṣàfihàn bó ṣe dé ògóńgó nínú ẹ̀sìn kọ́mọ máa ṣe dáadáa sí bàbá rẹ kọ́mọ máa ṣe dáadáa sí ìyá rẹ torí ẹ̀rọ anábẹ́ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló sọ pé inna awladakum min atyabi kasbikum anábì láwọn ọmọ tọ́lọ́ ń fún yín tẹ́ tó dáa jù tẹ́ ṣe náà làwọn ọmọ yín anábì wa ní fakulu min amwalikum fakulu min nínú dúkìá wọn kó tún pe ọmọ ipò kó ṣe fóbi ẹ̀ kó múnú òbí ẹ̀ dùn kó má tàbùkù òbí ẹ̀ ní àti ní ìdánilọ́wà kéèyàn wá ṣèdàkejì nínú tó lè fàbínú ọlọ́run àbí bá subhanahu wa ta'ala kó má ṣe wà lẹ́nu ìbínú ẹ̀ kó ṣe wà lẹ́nu tí ó yọ́nú sí lẹ́yìn àtàlà kìyàmà àwa tá a lóbi láyé ọlọ́run wọ́n sàn fún aláǹfààní ká lè ṣiṣẹ́ rẹ̀ lára wọn tá a fi rí yọ́nú rẹ̀ tá àwọn táwọn òbí wa tí wọ́n ti bọ́ sáré kìyàmà نكرة القيامة هذا والسلام عليكم ورحمة الله وبركاته